Gracias. tó sì ṣe àdéhùn ẹ̀san tó kọ̀ fún gbogbo olùbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà ni mo tún jẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba sì ni ọlọ́run kó bá sàdékùn kí á ti gẹ̀ fún atara ilé rẹ̀ àtàwọn àṣàbò rẹ̀ ìkẹ́ tí à ń bẹ náà kó máa bẹ lórí gbogbo àwọn tó tún tẹ̀lé wọn títí tí fi dórí ẹnì kọ̀ọ̀kan wá kọ́lọ́mà kó sáwọn náà lórí nàbí wa sallam pẹ̀lú òdodo àtọkàn àdúà òun la fẹ́ pera wa sákèsì rẹ̀ lónìí bó ti jẹ́ pé à ń ṣe àdúà tẹ́lẹ̀ kódà a máa ní àwọn àsìkò àtàwọn àgbà téèyàn tó máa ń tẹra mọ́ dùà bó ti jẹ́ pé gbogbo onú ìgbésí gbogbo àsìkò tá a lò ní sẹ́mi wa pátápátá ńlá fẹ́ ká máa bẹ ọlọ́run kò yẹ ká máa bẹ ká máa bẹ lásìkò kan àbí ká wà núgbà kan ká wá jẹ́ ká hàn ọ́ ká má jẹ́ nìkan tí ń bẹ ọlọ́run ṣùgbọ́n nínú àwọn àgbà tó yẹ ká tó máa tẹra mọ́dùá ká sì máa bẹ ọlọ́run púpọ̀ sí i ju tàtẹ̀yìnwá lọ òun ni inda nùzúlì ànàwá ibi wàlàfáàt wàlìtọ̀rọ̀bàt tí rògbòdìyàn bá ń jà bí ogun ó yẹ ká tún lékún níbẹ̀ náà bóyá nìkan ní bá kẹ́ra àbí jàmáà àbí gbogbo orílẹ̀-èdè torí pé ńgbà mi orílẹ̀-èdè lè fọkàn balẹ̀ tẹ́nìkan ò sì ní gbádùn nínú ẹ̀ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tó jáde àwọn ẹnìkan àdúgbò lè tòrò tí fámìlì kan mọ tí ó sì fẹ́ tú tára àdúgbò tó kò sí ní mà àwọn eléyìí wọn tún lékún níbẹ̀ lọ́hùn lórí ọ̀rọ̀ ara wọn ju àwọn ará tó kù lọ nígbà míì ó sì lè ran gbogbo orílẹ̀-èdè bí orílẹ̀-èdè wa Nàìjíríà ọlọ́run bá wa subhanahu wa ta'ala tó dá wa tó ní kápá ó ẹ máa tọrọ ntẹ ẹ bá fẹ́ ẹ sì máa sọ ntẹ ẹ bá fẹ́ fún mi wọn máa da yín lóhùn yín máa ṣe ntẹ ẹ bá fẹ́ fún yín ntẹ ẹ bá sì fẹ́ yín máa yín bẹ̀. ìyẹn ló fà á jẹ́ pé àwọn ànábì ọlọ́run ló ṣáájú níbi eléyìí tá à kanu yusari'una fil khayrat wa yad'unana raghaban wa rahaba àwọn anábì ọlọ́run láyà ìbáwí wa kanu lana khashi'in nínú suratul anbiya sura tá a sọ lókun àwọn anábì náà ní ọ̀rọ̀ láyà ìtìjẹyọ aya 90 nínú suratul anbiya wọ́n máa ń tètè gbáwájú lọ síbi dáadáa wọ́n sin lọ́run ju gbogbo àwa tí ọlọ́run wọn sí lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń sọ ní ìjókòó tafsir ní ẹ̀sán tó lọ yìí àwọn ànábì ọlọ́run ẹni mímọ́ ni wọ́n àwọn tí wọ́n fi àbùkù àti wàyérí tì sọ́dọ̀ apá kan àwọn ànábì ọlọ́run wọ́n jẹ̀bi ọlọ́run o àbí kí wọ́n ṣàtúnṣe kí wọ́n tó kú láyé àwọn Banu Israel tí wọ́n kan ànábì Dawud lábùkù alayhi salam àtànábì Suleiman aleyhi masalatu wasalam àtàwọn míì nínú àwọn ànábì ọlọ́run sábùkù ni wọ́n ti ẹ̀ fi kà wọ́n yẹn wọ́n pa àwọn míì wọ́n sì bá wọn míì wọ́n mú wọn lẹ́rú wọ́n sí àwọn ẹlòmíì mọ́lé wọ́n pa àwọn ẹlòmíì wọ́n fi ọ̀rọ̀ tí ò tọ́ sí ẹni tó bá bẹ̀rù ọlọ́run tí èyí sì sànábì ọlọ́run tí ò tọ́ kí wọ́n fi tì sírú ẹ̀ wọ́n sì fi tì sọ́dọ̀ ànábì ọlọ́run. àwọn èèyàn aláwọ̀ dúdú náà sì gbà lọ́wọ́ àwọn ọmọ ìsìráyílà náà nìsí ó ń bẹnu aláwọ̀ dúdú tá a jọ ń gbé àwùjọ yìí náà tí wọn ò yé máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sánàbí dàúdù àti suleiman aleyhi ó ń bẹnu àwọn afọ àti ń wé láwọn àní tí ń ṣe tafsir táwọn náà bá ń ka ọ̀rọ̀ ọba náà àwọn náà sì sọ bẹ́ẹ̀ gbogbo látòkè délẹ̀ àpọ́nlé ni fáwọn anabi ọlọ́run ibi tọ́lọ́run ti sọ fìtínà àdánwò tó bá nabi Dawud alayhi salam tọ́ níta fẹ́ lò bẹ́ẹ̀ kámọ́ ti rìn jìnnà kúrò lórí topic ó ní pé ẹwọ́n tọ́lọ́run bá tún sọ nípa wọn yusari'una fil khairat tí nǹkan kan bá jẹ́ oore tí múyàn súnmọ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run lẹ́kọ̀ọ́kọ́ bá ń bẹ̀ bẹ́ẹ̀ náà nìdákejì ẹ̀ tó bá jẹ́ pé nǹkan tí múyàn kọlù bínú ọlọ́run ni àwọn ni ó kọ́kọ́ sí ọlọ́run tó wá ní wà èdè ọ̀hún náà na ragaban wa rahaba wọ́n máa bẹ̀ wá lẹ́ni tí ń sojú kòkòrò oore ọ̀dọ̀ ọlọ́run tí wọ́n sì máa bẹ̀rù ìyà ọlọ́run ragaba ìsojú kòkòrò ọ̀rọ̀ mina ìbẹ̀rù tó ga ní jẹ́ nínú èdè lárúbáwá wọ́n tún máa bẹ̀rù ọlọ́run wa lana wọ́n sì wá páyà wa gan torí pé àlẹ́kọ́ọ̀fù ìbẹ̀rù ni àlẹ́kọ́ṣíà ìbẹ̀rù ni ọ̀kan ga kan lọ èyí tó ga jù bá tún lò wàkánú lànà ọlọ́run wa ń lo ẹ̀mẹ́ obìtáyà ti bẹ̀rẹ̀ o nígbà tó ọlọ́run bá ń sọ nípa wọn ọlọ́run ní ìnáhùn hum yẹn jẹ́ndà gbogbo wọn kò sọ pé ìnáhùn kò sọ pé ìnáhùn ó ní ìnáhùn ó tún wọ́n sọ pé yùsàrìún ó tún lo bẹ́ẹ̀bù tó jọmọ́ ó tún sọ pé wàyàdì rún nànà wáwò yẹn wáwò jàmáà wáwò pé gbogbo wọn ni ó tún wọ́n sọ pé wàkánú wáwò ń bẹ̀yẹn náà wáwò jàmáà gbogbo jàmáà nábì ọlọ́run pátápátá wàkánú lànà khashi'in wọ́n máa páyà ọlọ́run àwọn wọn wá bẹ ọlọ́run ọba jù àwọn ni wọ́n mú àyà wá fún wa pé ká ẹ̀wọ̀ Ìsá ọmọ Máríàmà tí wọn mú lọ́lọ́run tàbọ́mọ ọlọ́run ó bẹ lọ́run púpọ̀ lórí ilẹ̀ ayé kò sígbà tálà àmọ̀rí kan ó ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run in tí wọ́n sì jù lọ síbẹ̀ lẹ́ẹ̀kan náà láìsí méjì ó ní dùá Allah dùá Allah wọ́n máa ké kọ́ lọ́run ni wọn ò sì wá orogún kankan mọ́ lọ́run bí tí wò kọ́ máa ọlọ́run bá wá tí wọ́n sọ fún ọ pé mo sún mọ́ yín máa sì máa jẹ́ pé ẹni tó bá pè mí tó bá pè tó bá jẹ́ pé pè ó mọ̀ pé ọlọ́run ní jẹ́ pé ẹlòmíì tí ò bá pè ujibu dáwọ́tà zaman ní nínú gbà da'an tó bá pè mí tí ó bá pè ọlọ́run ọ̀wọ́ràn ni bó lásìkò wá sọ pé ọlọ́run ẹ ṣe ṣe bí ọlọ́run tí wàá mọ̀ ọlọ́run mọ̀ ní orúkọ rẹ̀ ní alim aláàmúlùgbùyù alámọ̀tá pàápàá tí ó sì nǹkan kan tó sẹ́kù fọlọ́run tí ó sì sẹ́dá kò sínú ẹ̀dá rẹ̀ tó fi mọ̀ tán bí ẹ bá sọ nìkan nínú tọ́lọ́run bá gbámú tí ò fẹ́ lòmíì ń làmọ̀ tán ìmọ̀ ìtọ́ bá sì fẹ́ kọ́ ọmọ èèyàn mọ̀ lọ́mọ èèyàn máa ń mọ̀ tẹ́ bá ka Ayatul Kursi wala yuhituna bi shay'in min ilmihi ọmọ èèyàn ò lè rọ kiri ká shay'in nìkan ọ̀kan min ilmihi nínú ìmọ̀ Allah illa bima sha'a àfi tọ́lọ̀ bá fẹ́ kẹ́ mọ̀ ìgbà tó bá fẹ́ ní òtò di mímọ̀ fọmọ aráyé gbogbo pa à ń wọlé lọ yìí à ń lọ máa ń fà ní jáde wàlá ìgbà tọ́lọ̀ fẹ́ ká mọ̀ ni èyí ní mọ̀ nǹkan nínú mọ̀ náà àti tọ́lọ̀ bá kẹ́kẹ́ àmọ̀ bàtọ́ lọ́n wá mọ̀ tó bá jẹ́ pé níbi àlámọ̀rí aburú àbí dáadáa ká pè tó fi tẹ̀ wá lórí bá fún un gẹ́gẹ́ bí ẹrú sìn ẹ̀ ọlọ́run tó máa sọ pé gẹ́gẹ́ bí ìgbà tára bá ní yujibul tani tí máa jẹ́ pé tí máa dá ẹni tára ní lóhùn ìdáadáa nígbà tó bá pe ọlọ́run wọ̀yáṣífù sù aburú tó bá sẹlẹ̀ tani ó kàkó tí ò ní sí ó dìgbà tẹ́ bá pé ẹlẹ́ẹ̀kejì ẹwà sọ pé tá bá pè wá ní ayé pé ọmọ Nàìjíríà kí problem tẹ ní boko haram lẹ́kọ̀ọ́kọ́ dákọ̀ tàbí ká sọ pé boko haram làwọn kan kọ̀ọ̀kan dákọ̀ kò sí eré àti òsì problem gbogbo tá ń lò láyé báyìí níbi tó dé dúró yìí àánú ọlọ́ọ̀nì kan kì í ṣe tèèyàn kò ságbọn ibi torílẹ̀-èdè yóò ti bọ́ sínú ìṣòro kódà ó yípo lọ òun náà ló jẹ́ kí èmi náà ronú kan pé ká tún pàkíyèsí lórí dùá torí pé ọ̀pọ̀lọpọ̀ èrò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ronú solution síbi dùá ẹ̀yin náà máa ṣe wá sí fáwọn èèyàn pé kò sọ́nà àbáyọ àfi dùá àfi kéèyàn máa bẹ ọlọ́run gbogbo ọ̀nà àbáyọ tẹ́yìn rò pátápátá wàláhì ìfúnnábì láìláàrí ìzírò ni àfi ká máa bẹ ọlọ́run àwa ń bẹ ọlọ́run ń ni ká máa bẹ ọlọ́run rẹ ẹ má máa bẹ ọlọ́run pé bí ó bá ti ṣe fẹ́ a máa wá bẹ lọ́n pé allahumma ẹjá kọ́tẹ̀ ìbẹ̀rẹ̀ ló ń bí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní ibda bi nafsika ìwọ gangan ni kò bẹ̀rẹ̀ lórí ara rẹ̀ a wá ṣe àpèjúwe bíbẹ̀rẹ̀ lórí ara ẹni thumma bi man ta'ulu kọ́ wá bọ́ sórí ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ èmi láya ẹ̀yin ní mo lọ́mọ ẹ̀yin náà ní kódà yàtọ̀ sáyà wa àtọmọ wa ó ṣe é ṣe kọ́mọ ọ̀kan àbí méjì ó tún máa bẹ lọ́dọ̀ wa tí wọ́n sì bí wa ń pa wọn lásìkò tí wọ́n wà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ wọ́n sì sọmọ wa. ebida binafsik bẹ̀rẹ̀ lórí ara rẹ fún mà lẹ́yìn náà bìmọ̀ ń tàn òlù ẹni tí wọ́n bá ń pàṣẹ lé lórí kò transfer ẹ̀ sọ́dọ̀ ẹ̀ àdìtà anábì nìyẹn sallallahu ta'ala alayhi wa tọ́lọ́mọ ọmọ ọlọ́mọ bá yàtọ̀ gbìmọ̀ lọ́wọ́ bí a tètè taari ẹ̀ sí ajẹ́ pé ibi tí wọ́n bí dé náà níbi tó o bá dé wọn. tọ́ ẹ pé òun náà ní ó jẹ́ kó sábàbí fìtínà jọ́gbẹ́ lọ́lẹ̀ kìá mọ̀ fún ọ bẹ́ẹ̀ náà sọlọmọ téèyàn bí téèyàn ò rí tì síbì kan tọ́ ẹ pé wọ́n lọ fà á tó fi jẹ́ kan nù tọ́wọ́n yẹn fi jẹ́ kan nù fìtínà ayé tó jẹ́ pé wọ́n lọ fà á ó jẹ́jọ́ ìlọ́dọ̀ ọlọ́run ọ̀sáàrọ̀ ọmọ tì síbì kan mo kọ́ ọ lọ́mọ láyé àti lọ́run bàbá ńlá arọ́ lọ́pa wọn ní hákò lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ló bí ẹnu làwọn òbí fi máa ń kọ́ ọmọ láyé ṣébí wọ́n lọ bá débi tó dé nígbà tí mo ń sọ̀rọ̀ níbi àkíkọ̀ kan lánàá tí wọ́n dálẹ̀ Ìbàdàn tí pè ní CTY ọ̀rọ̀ tí wọ́n sọ sínú ẹ̀ ni pé catch them young ẹ mú ọmọ tọ́jú láti kékeré ẹ̀ẹ̀ka kún ọmọ ọ̀rọ̀ yípo tán ẹlẹ́ẹ̀kọ́ lọ́mọ tó bá tó bá tó bá tó bá ju tó bá tó bá fẹ́ jẹ tó bá ju mínísítà tó bá wọlé ẹ̀ẹ́kọ́ lọ́mọ náà àyí kéjì ìgbà tó wá rí bó ṣe rí ọmọ yín ni o àfi ó tètè bẹ̀rẹ̀ láti sìn nínú àánú ọlọ́run wa ni pé ẹ pè mí màá dá yín lóhùn ẹ pè mí màá dá yín lóhùn àìmọye tí ò ní dáhùn táwọn èèyàn ń pè àìmọye tí ò ní dáhùn táwọn èèyàn ń pè tẹ̀sí dọ̀tá tàbí ẹ̀sìn bálágbájá sọ tó ẹjẹ́ mọ̀ pé kò tiẹ̀ sọ̀rọ̀ ẹjẹ́ mọ̀ pé kò fèsì ẹni tó lóun fèsì ẹ̀ pé ẹni tó lóun ṣe tán ẹ̀ pé wàá Allah ó dàbí ìgbà téèyàn ń ṣe èméjì pẹ̀lú Allah mùmí ní òdodo kì í ṣe èméjì pẹ̀lú ọlọ́run nígbà tó lọ́wọ́ bá wa sọ fún wa sọ lọ́lọ́ nínú àdísì kò dì sí àdísì tó jẹ́ pé wá látọ̀dọ̀ ọlọ́run tó pọ̀n lé alukoran kerim ní dìgírì tí ò tó alukoran ṣùgbọ́n tó pọ̀n lé ọlọ́run tún ní gbogbo yín lẹ́nu àfi kẹ́ sọ pé kí n tọ́ yín sọ́nà kí n gáìdì yín múmínì tòní só ti bá já ni káfíìn tòní tá à ń sọ̀rọ̀ yìí só ti bá já ni àpẹẹrẹ rẹ̀ nìyẹn àbíkẹ́ ẹmọ orí ìdáyà yìí wọ̀lá àbíkẹ́ ìwọ̀n ọbẹ̀ lọ́rùn kẹ́yìn ọba já ṣebí sojú yẹn nìkan ti jẹlẹ́bọ sojú yẹn nìkan ti di bàbá aláwo sojú yẹn nìkan ti di bàbá ọlọ́sàn yìí sojú yẹn nìkan ti sọ pé òun ti ẹ̀fẹ́ gbọ́ pàṣílám òun ti ẹ̀fẹ́ gbọ́ ọmọláyé òun sojú wa iná ni sojú wa iná nìkan ti sọ pé ah, ah Allahu Akbar mo ti gbàtọ̀ lọ́wọ́ báyìí ashhadu an anna Muhammadan rasulullah tó sì kú lórí bẹ́ẹ̀ sójú wa iná ni bàbá ọlọ́sàn yìí wà ẹni tí oríṣiríṣi àwọn èèyàn pẹ̀lú tí wọ́n gbá mú wọ́n wà tí wọ́n ti bọ́ sínú Islam oríṣiríṣi àwọn èèyàn sì wà bẹ́ẹ̀ tí wọ́n ti kó ní Islam kí wá ló dé téèyàn ní téèyàn ní fèyí kọ́gbọ́n téèyàn ní máa bẹ lọ́hùn pé èmi náà tí mo wà lórí ẹ̀ kì í ṣe ní máa ṣe mí ẹjẹ́ ẹjẹ́ fún alápẹ̀rẹ̀ kan bàbá ń ṣe súnà àmọ́ ń àmọ́ ń ọ̀lẹ́ àmọ́ yòrò kò sẹ́ńtì yòrò nù wa àmọ́ jígìrì sẹ́sì padà ni àmọ́ ìkan táà ń ṣe dáadáa kí wọ́n jòrò ọlọ́run tá a ti lẹ̀ mọ́lẹ̀ tá a ráyè mọ́ àìmọ́ ìkan táà mọ̀ pé tí wọ́n bá ṣe àmọ́ bí ọlọ́run nú tá a sì ń dọ́gbọ́n ṣe fẹ́rẹ́wẹ́rẹ́ èyàn tó máa jí gìrì nígbà tá à ń bẹ láyé torí pé a máa jà pẹ̀lú ṣètọ́n táyọ̀bì ẹ̀sìn ni kó jẹ́ pé àwa la ṣẹ́gun kó jẹ́ pé ṣètò nǹkan náà ṣẹ́gun wa tán nígbà tá a bá dúkò láyé bàtà wa ń sẹ̀mí bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yìn yípọ̀ mọ́ra wọn lọ́lọ́run sọ pé fàámà mẹ́n fákù láti mọ̀ wá sí inú tí wọ́n bá gbé scale yẹn kalẹ̀ ẹni tí iṣẹ́ rí ẹ bá tóbi jù lórí scale fàwọ́ pé orí ṣàtẹ̀rọ̀ ọ̀dìyà ìtumọ̀ ẹni pé nǹkan kan nínú aburú ẹ̀ náà ó ní tó wọ̀n kò kà tó dáadáa ni wà á mọ ẹ̀ máa ń kọ́ fatima wà zinu ṣùgbọ́n tí dáadáa ẹ̀ bá kéré ó túmọ̀ sí pé ah, òṣùwọ̀n aṣẹ́ ẹbí ẹ̀ ló ga jù aláburú a sì níre a ní ẹ̀sìn a sì ní ẹ̀sẹ̀ àpẹẹrẹ ayanu àdíìtì tó ní lẹ́yìn náà ẹ̀yin ẹrúsìn mi gbogbo yín yáàrìn báàdì lọ́rùn bá ń wí yáàrìn báàdì plural yẹn gbogbo ìdálọ́rùn bá ń bá sọ̀rọ̀ kólókùn já èèyàn gbogbo yín bí ń pa ìwọ́tọ̀ ní tó jẹ dọjọ́ kú ó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí pé mímọ̀ sábà pààrọ̀ ọ̀rọ̀ yẹn dáadáa kò sì fi pé pẹ̀lú ògo ọlọ́run sí ẹlòmíì náà rò bẹ́ẹ̀ tí orí nǹkan lónìí wàláì ayé kò sì síbi ò lè di àdáwò yẹn sí kò sí orílẹ̀ nígbà tó lọ́wọ́ sọ pé kullukum jaarin ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run kódà kò ní fẹ́ gbọ́ àdéhùn lẹ́ẹ̀kejì gbogbo yín lebi ń pa ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run sọ ebi àbíkílẹ̀ wí illa man at'amtu àbẹ̀ tí mo bá yó prostatin wọn ní ma bẹ̀mí kí n fún yín lóúnjẹ kí n yí oyin kí n má fi bí pa yín kò tẹ́ ẹ̀mí kù níjọ́ tó lọ́wọ́ téèyàn bá sorí kokun sírú ọ̀rọ̀ ọlọ́run yìí níjọ́ tẹ́bi bá dé yóò gbà pé kullukum jaarin gbogbo yín lébi ẹlòmí òrò pé bí ó pàun láyé ẹlòmí òrò pé òun ó dáàmú ìṣẹ́jú méjì láyé kékeré ló fẹ́ fà wọ́n owó ní ó jẹ àbí kò àṣẹ gbogbo yẹn ní kejẹ́ kí èèyàn ń kọ́ gbogbo yín ẹ̀yin mi jáàrin ẹni òhò ní abẹ́tí ń bá dá sọ́bọ̀ ẹ bá wà mí ẹ máa bẹ̀ mí kí n bòyín láṣìírí wíwọ sọ kí ẹ lè máa rásọ wọ̀ sẹ́ni tí ń wọ mẹ́ta lójúmọ́ abáti ẹni tí ń wọ ẹ̀yọ̀kan lójúmọ́ ẹgbẹ́ ètò bá wọ̀ lọ́lẹ́ kan ní wọ̀ lọ́la àtàsọ àti fìlà àti bàtà ṣé òun náà àtúnlẹ̀ ìyẹn tún lè dúró lẹ́gbẹ̀ẹ́ tí ń wọ méjì lójúmọ́ àbí mẹ́ta ọ̀tọ̀ níta ọ̀rọ̀ ọ̀tọ̀ níta ọ̀sán ọ̀tọ̀ níta lẹ́ kásọ̀ tó yípo aṣọ míì lọ́dọ̀ ẹlòmíì ọdún ó sì yípo ọmọ ń bẹ náà wà tá ń sẹ́mi yìí tó wá ọsọ kan lónìí kó tó kan tọ́ọ̀nù aṣọ yẹn padà oṣù méjìlá ó ti fẹ́ parí torí ayé náà ni tọ́lọ́mbà fẹ́ dẹ tọ́lọ́mbà fẹ́ já sí òhò yóò já yóò já ẹ wo bọ́lọ̀ ṣe ń fi alábòsí kan bó ṣe ń fi pọ́níṣẹ́ alábòsí mi torílẹ̀-èdè ọ̀làbẹ́kà ni àbí tàgbáyé tó jẹ́ pé alábòsí kan ti hàn àwọn èèyàn léèmọ̀ kọjá àlà nígbà tó ọlọ́run ó gbà mú kọ̀wé alábòsí mi nu ọmọ adámà náà àwọn náà ń wò pé àbí kìí náà billah. ọlọ́run ní gbogbo ilẹ̀ ń sẹ̀ lọ́sàn-án àti lóru tùtù ìhùnà bí lẹ́yìn wà náà kúlù kún ọlọ́run wí wàlíkúlù láwùgún mínà fọ́ọ̀dì lọ́mùn gbogbo ẹ̀dá lọ́nà bá ń bá wíbẹ̀ yẹn o. èmi ni mo sì máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ ẹ mi lálàforíjì kí n foríjì yín ọ̀kan gbòógì inú bí tá ń lọ nínú àwọn kan tí máa ń fà á tádùn àkíwá fi gbà tá a fẹ́ ká pàkíyèsí ara wa sí òun ni pé àwọn èèyàn máa ń rẹ́ ìsìn ọlọ́run láre ìsìn ọlọ́run ti bọ́ mẹ́lòmíì lọ́wọ́ as-salawatul khams káàsì sọ̀látù lẹ́ẹ̀márùn lójúmọ́ ó ti bọ́ mọ́kànlọ́kọ̀ mùsùlùmí lọ́wọ́ aṣọ islam olókùn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí títí títí wọ́n fi bá débi orin islam. kíní kan islam ìntọ́lọ́wọ́ bá pè ní islam ó ti lọ an yakuna al-abdu mudayyi'an li fara'idillah téèyàn bá ń rá ọ̀ràn yẹn ọlọ́run láàrin tó dìná ọlọ́run ní ìwọ ọ̀tọ̀lọ́run ayé kì í tòrò a lè máa lọ a lè máa bọ̀ a lè máa mí sódò mí sílẹ̀ a lè máa jẹ ń tá a fẹ́ káwọn gbà pé nǹkan ti da ìgbésí ayé ti rọrùn wàláhì ayé ò tòrò ẹ̀sìn lé ní nínú ìrá ìsìn ọlọ́run láre ni ìrìtìkáàbù màhàrímì kó jẹ́ pé yẹn máa máa kó sọ pé kò sí tó burú rẹ̀ ó dá gbádá ó dá ó dé fìlà ẹni tó wá ń pè sákèsí pé ẹ ọlọ́run ni ò wá ráyé onítọ̀hún ni ò lajú ọlọ́run bá wa sákèsí tí ó jẹ kálà tí ó sì sẹ́kùn kan ọ̀kan bẹ́ẹ̀ ni sákèsí tí ó fà parun tí ó sẹ́kùn kan anabi ó ní mọ ọlọ́run nígbà dẹ̀kùn kọ́lọ́run nira ìgbà nira la wà lórílẹ̀‐èdè kọ́lọ̀ mọ́ dojú báyìí lọ ibi tó dédé náà kọ́lọ̀ bá pápá ẹ̀ nǹkan kan bà àwọn èèyàn jẹ́ ẹ má jẹ́ kó bà wá jẹ́ o gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam òun náà ni pé fìtínà tí ò bá tí ì bá wa àyí mà ní fìtínà tádàwò bá dé tí ò bá tí ì gbá wa ní tiwa gangan báyìí fúnra ara wa àyí tí mà padà wò dé kò sì tọ́ fún mi ní òdodo kórí bẹ́ẹ̀ ní ayé ẹ̀ bẹ́ẹ̀ bá rí ibi táwọn ènìyàn ọlọ́run ẹ wọ imam ní mamlaka arabia saudiya tí wọ́n bá ń ṣe kútúbà juma àmọ́ kí sọ̀lá tó tarawih ẹ máa wọ alukunut ebe yìí kàn rà alukunut lẹ́ ń pìlẹ̀ nínú mọ́tò bí ẹ wo ibi tí wọ́n ti ń ka alukunut yẹn àdúrà ní jẹ́ bẹ́ẹ̀ síbẹ̀ wọ́n ti ń jagun ni ẹ wá wọ ẹni tó bá gbọ́ lárúbáwá kò síbi tí wọ́n wà ní tọ́ọ̀chì pé ibi báyìí tí dààmú sọ̀kalẹ̀ sí ọlọ́run dákun ọlọ́run ẹ rò pé ẹni tí ń kàlù kùnútù gangan wọn rọ̀jò bọ́ǹbù lé lórí ni wàláhì làbẹ́ tomi lójú tomi lójú wọ́n sì mọ̀ ṣàdúrà fáwọn tára ni àwọn ò sì tí ì fíìlì ẹ̀ rárá bí wọ́n ti fẹ́ kí mú mi ní òdodo rí nìyẹn eléyìí ọjọ́ kan náà nínú ọ̀ràn yẹn nínú tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù ní kí a súnmọ́ pẹ̀lú tó ṣe ní ẹ̀sìn fún wa tó ṣe lọ́ràn yẹn tẹ́ẹ̀ bá wá ń fi náfìlà kún yóò máa jèrè tó pọ̀ rẹpẹtẹ ẹni yòówù tó bá fi bẹ̀rù ọlọ́run bá bá ọlọ́run bá lò nígbà táwọn ará bẹ̀ ọlọ́run fa inú rẹ̀ bá lò nígbà tí ìnira bá dé kò sẹ́ni tí ò lè bọ́ sínú ìnira ọlọ́run dákun wa lára. ọ̀kan náà àwọn ẹni ọlọ́run wọ́n rán wọn létí wọ́n ní ẹ̀wọ̀n ànábì Yunus alayhi ẹwà ayé àtọ́nà ọba sọ̀kalẹ̀ fánàbì sallallahu alaihi wasallam wípé Yúnúsù ọmọ ìyá rẹ̀ tí ẹ bá ṣe pé fàlàwọ̀lá annahu kana minal musabbihin tí ẹ bá ṣe pé ó jẹ́ oníṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ oníṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ kana àbífẹ́ ìlú mọ́ọ́dí yẹn mọ́ọ́dí nínú gírámà kana minal musabbihin ahọ́n rẹ̀ kì í dúró fún ọ̀nà ọlọ́run ó sì máa ó sì ti sẹ́ẹ̀rí síwájú làlábì tàbí ìbàtún níhì ìláyẹ̀rù ìbàtún ẹ̀mí ò ní bọ́ tálùkì àwọn fi dé inú ẹja ni ó sì wà bí ẹ̀ bá bọ́ sómi lásán àrámúramù omi kó tó débẹ̀ la gbà pé alágbádá ti fàyè lẹ̀ láì tí ì bọ́ sínú ẹja pé kí ló dé àwọn bọ́ sómi ni làápọ̀ òun wá bọ́ sómi òun bọ́ sínú ẹja ọlọ́run kò sì ní gbẹ́mìí mi tálùkì àwọn fi dé ibẹ̀ ni ó sì mọ ibẹ̀ ni ó sì jẹ́ sàárè ẹ̀ bó sì gbẹ́mí mi náà ibẹ̀ náà ló jẹ́ sàárè ẹ̀ iye ọjọ́ tó lò nínú ẹja ṣe bó padà jáde síta láàyè ní ṣe bí kìí sòkú ẹ̀ lẹ́jà pọ̀ síta nítorí kó ní sẹ́ẹ̀rẹ̀ tó ṣáájú wọ́n ní ẹ̀sìn wo fìrà ọ̀nà ń tiẹ̀ ẹni làánà òun tiẹ̀ ò ní sẹ́ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ọba ni ìgbà tí fìtínà dé ló ké ọlọ́run ọlọ́run ni mi ò gbọ́ mọ́ kò bá mu mọ́ báyà ṣe sọ̀kalẹ̀ nìyẹn ẹ̀gbọ́n ni sóràtú Yunus aya ninety one al-an ó yá ọ gan ẹ dákun ẹ túmọ̀ ẹ ní kura Yorùbá ẹ lọ wò ti ẹ lọ wò ti ìwọ ẹ lọ bá ti fẹ́ wò al-an ní ìsìn ló ṣẹ̀ṣẹ̀ wá yá tó o mọ̀ mí ọ̀kọ́dé àsọyé tàkọ́ bólú tó o gbẹ́rù gbọ́n rí sí mi tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ mi fún ọ tó lóòní gbọ́ wàkúńtà mínàlì mufsidin tó sì jẹ́ pé ó bìlẹ̀ jẹ́ ni ọ́ sí tó o ti dánwò ládùúgbò lórí ilẹ̀ tọ́lọ́mùbá sọ bẹ́ẹ̀ sí fèrè àwọn ẹ ti máa ń ṣe bí fèrè àwọn náà sọ́nà òun sọ bẹ́ẹ̀ sóun náà àbísẹ́ kankan ní fèrè àwọn náà ṣe tọ́lọ́mù sọ bẹ́ẹ̀ ẹtí bá ń ṣe bí fìràwọ́n ní ọlọ́run sọ bẹ́ẹ̀ sóun náà títí táyé òfin tán. ẹlẹ́ẹ̀kejì akilul haram oníkéèyàn máa jẹ haram ẹ̀dá kan já kéè sára torí pé mùsùlùmí òdodo bí inú ilé kan bá ń dàrú wọ́n fẹ́ kí mùsùlùmí tó bá dọ́lọ́ mọ̀ kó kópa bí ó ṣe tò àdúgbò kan dàrú mùsùlùmí tó bá dọ́lọ́ mọ̀ ó yẹ kó kópa bí ó ṣe tòrò kí wọ́n sọ pé lágbẹ́já ń bẹnu àwọn tó lọ́mí sábàbí dáadáa bẹ́ẹ̀ náà sì nílùú téèyàn wà kátó wá sọ pé gbogbo orílẹ̀-èdè ipa tàwa tó wáyé pé gbogbo mùsùlùmí nàìjíríà ló wà bíi a ti ń sọ̀rọ̀ yìí ó tó kápó pátá ń sọ yìí wàláhì làbí ó dínkù bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé gbogbo mùsùlùmí nàìjíríà ló wà ní mọ́sálásì kò sẹ́lòmíì mọ́ ilẹ̀ wa ṣetán láti bá sọ̀rọ̀ yìí tá a wá fẹ́ gbọ́ lágbọ́yé láti fi sin lọ́hùn ó tó níbo ni haramu ẹ sọ bí tí haramu gbà wọlé ní ìsìn àbí tí yẹn bá bẹ̀rù ọlọ ẹ sọ bí tí haramu gbà wọlé níbi àjẹ àmọ́ iṣẹ́ ìjọba ni òṣèlú ni iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ oko ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òwò ṣíṣe ni níbo ni haramu gbà wọlé níbi ká kówó pamọ́ síyàn lọ́wọ́ tí èsì pé àjọ fi ń ṣòwò haramu tún gbàbẹ̀ náà wọlé. tábà wá a wá léèrè à ń sọ pé tó gbígbà ṣe rí ni sáàsọ fọlọ́run pé pé gbígbà ṣe rí ni ó burú púpọ̀ o ànábì wa sọlọ́lá àṣọlàm ó lárakùnrin kan onírìn àjò ni ní tó fàtà ànábì yìí sí aláwọ̀ onírìn àjò ṣàpèjúwe ó ní pé tẹ́yìn bá rìnrìn àjò àdúrà máa gbà bá lórí ìrìn àjò ó yẹ kéèyàn ó tún mọ́ àdúrà kọjá àgbà tó wà ọwọ́ anibó ti dún nínú àjò náà tó aṣíáfà irun ẹ̀ ti ta kókó agbárọ̀ ara eku ti mú láì máa kọjá abitẹ́ ti ńlá títì ìyẹn ni kó ti pẹ́ lórí ìrìn àjò yàmúdù yàdẹ́ yìí lásàmà ya Rabbi ya Rabbi gbogbo gbà ní wọn tẹ́wọ́ sọ́lọ̀ gẹ́gẹ́ bí sunna onírìn àjò kí n fẹ́ ká dọ́ ọ tètè gbà wàmọ̀tọ́ àmùhù haram arábìnrin haram ló ń jẹ wàmọ̀ṣúrọ̀bù haram haram ló ń mu wàmọ̀lbásùhù haram aṣọ tó wọ̀ aṣọ haram ni wọ́n kó wọ́n kó níbì kan wọ́n lọ tà fún un ní pọ́ńtọ̀ nítorí èèyàn wá kiri gbogbo gbogbo bí wọ́n bá ti jalè tí ọjọ́ fi dúró lọ wọ́n dáhùn mi wá kiri wàmọ̀lbásùhù haram wàgódì bil haram oúnjẹ haram ní jẹ yìí sì ń dàgbà ẹran ara rẹ̀ sì ń lékún sanra apá ń ki ọrọ̀ ń ki látara àárọ̀ ẹwà gbọ́n tó ti sọ náà bá wí ni fàánà yóò ṣàjábọ̀ lọ níbo làdúrà lẹ́yìn wọn ti gbà àdúrà rẹ̀ ò lè gbà o ìmọ̀ mùsùlùmí ló gbà wá. abdullah ibn alimami ahmed rahimahullah ẹni ó sọ̀rọ̀ kanu tẹ́lá tó ní kitabu zuhud wọ́n ní àwọn Banu yìí àdánwò dé bá wọn gbà kan orílẹ̀-èdè wọn burú bí i Nàìjíríà wọ́n wá ké gbàjarè wọ́n wá kígbe síta wọ́n ní ẹ̀bọ ẹja abẹ lọ́wọ́ ẹja abẹ lọ́wọ́ ọ̀rọ̀ ẹ ti ń burú ju o àpèjúwe gangan ní Nàìjíríà lónìí. ọlọ́run wá rẹ́ sásá nàbì tí ń bẹ ń bẹ nígbà náà wípé jíjáde tẹ́ ẹ jáde lọ yẹn tẹ́ ẹ lọ bọ́ sẹ́yìn ìlú tẹ́ ẹ ń sọ pé kémi ẹlẹ́dàá yìí má bínú ṣe bíbí àbdáni nájísà ṣe bá ra tí ẹ gbé kún bẹ́ẹ̀ lẹ́gbẹ́ jáde ṣe bí ẹ yí wẹ̀ jànáàbà ṣe bí ẹ yí wẹ̀wẹ̀ mọ́ra tí bá bá ìyàwó yín lò pọ̀ ṣe bẹ́ẹ̀ ń bẹ́ran ló pọ̀ gan yàtọ̀ sí èèyàn ṣe bí ara ẹ̀gbin lẹ ń bẹ̀ mí abẹ́ ìrántí ni anabi wọn lọ́nà kó máa sọ bẹ́ẹ̀ fún wọn ṣe bí tarfahuna ìláyà àkúfán pọ́lísàfà tún bí hadìmá sí bọ́wọ́ tẹ́ fi pààyàn lẹ́ńtẹ́ sókè abẹ́ ti gbàgbé ni ẹ bọ́wọ́ tẹ́ fi dúyàn lọ́rùn sí bọ́wọ́ tẹ́ fi yìnbọn àbòsí ṣé bọ́ lẹ́ńtẹ́ sókè. wọ́n mọ̀ látùn bí àbòyútà kún mi lọ́rùn sí bọ́wọ́ náà lẹ́ fi kó ara mùjọ sínú ilé tẹ́bi sọ pé ní tẹ́ẹ̀mà jẹ tọ́jọ́ kú ibi tí òbí tó ẹ ti kójọ. nígbà tí ìnira wá dé wá bá yín ní ìsìn tí ìbínú èmi ọlọ́run bá sọ̀kalẹ̀ sí yín kò sí nǹkan kan tó lè tẹ́lẹ̀ mú tó tẹ́lẹ̀ mú jáde látara pé ọlọ́run má bínú ọlọ́run má bínú àfi kó jẹ́ pé ẹ máa jìnnà sọ́lọ́run síkẹ́ ọlọ́run bá sí i gbogbo àwọn ìlà kódà ẹni tí ò sí islam kódà ẹni tí ò lọ bì kan tí ò tiẹ̀ sọ pé òun ṣe kankan láti fi sin lọ́hùn gbogbo yẹn mà padà wọn nàìjíríà ti débi wípé ah, ọlọ́run dákun wá ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o ẹlòmíì ọ̀hún kàn bọ́ lẹ́nu ẹlòmíì kì í ṣe píńsẹ̀sì níbi tó ga dé èyí ó dojúkọ ọlọ́run kéèyàn tó máa sọ bẹ́ẹ̀ èyí ó ṣetán láti padà sọ́dọ̀ ọlọ́run èyí ó ṣetán láti fàbò sílẹ̀ èyí ó ṣetán láti jìnnà sí haram nínú rẹ̀ èyí ó se tán ẹlẹ́ẹ̀kẹta láti sin ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ kìí ṣe pé torí ń tàjẹ́ ń tàjẹ́ wọnú ẹ̀sìn wàláhì ń tàjẹ́ wọnú ẹ̀sìn ẹlòmíì ṣe islam torí tí ó jẹ ẹlòmíì kú ònú islam torí tí ó jẹ wàláhì ló ṣẹlẹ̀ láyé tó bá dára àwọn ẹ̀kan pé bá rí pé òun jọ wọ́n àná òun òun ìṣe muslim èmi ò ní pẹ̀lú èèyàn lé òun èmi ò ní pẹ̀lú èèyàn mọ́ra tèmi aláwọ̀ ìṣe muslim ọkàn ọ̀rọ̀ báyẹn ni ó sì lè jẹ́ pé muslim náà ni tí ó bá ṣe gbé pamọ́ ṣùgbọ́n gbogbo tí wọ́n bá dá lẹ́bẹ̀ ní ọba wọn dá sí tẹ́ máa sọ pé ẹ mú rẹ o àwọn mú ń tàwọn torí tó bá lóun mú wọn ní ẹ̀rọ alákatakítí kí ló burú bí ẹ mú ní ìsìn àní ni náà n'aha kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ọlọ́run sọ fún wa pé ẹ má pe nǹkan kan míì mi fàlátẹ̀dì hàn mà áwọ̀ yahada bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń pe igi wọ́n ń pe òkúta wọ́n ń pe sàárè wọ́n ń pe òkú wọ́n ń pe ti ń bẹ láyé lọ́dọ̀ wọn wọ́n sọ pé bá ti gbogbo ẹ̀ ó da. sọ wọn gbogbo àtẹ bá ti rántí wa ẹ máa pè wá kò sọ pé ẹ máa rántí wa ní àdúrà yín tọkàn ẹ bá ti lọ ọ̀dọ̀ ọ̀hún máa pè ń ẹlòmíì sọ bẹ́ẹ̀ fún ọ náà tó náà òyìn sápè ní wòlíì ẹlòmíì sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn yálà ó jẹ́ mùsùlùmí ni àbí ó jẹ́ kìrìsìtẹ́nì gbogbo là ń gbọ́ lórí rédíò kí wọ́n máa pè ọ́ subhanallah ẹ sọ́ra fún àwọn àdúrà tó jẹ́ ẹlẹ́bọ tó jẹ́ ìlànà ẹbọ pọ́nbélé alẹ́ àdìyàtú ṣìrìkíyà wàlmùtádàá tó jẹ́ pé ó kún àwùjọ àwọn èèyàn ẹ máa lọ kójọ síbì kan lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ láàrin ọdún níparí ọdún ẹ ṣe dùá gẹ́gẹ́ ọba bá ṣe sọ pé ká ẹ ṣe dùá ti sọ pé ẹ pè mí ọlọ́run tó kọ́ aláwọn dùá látẹnu ànábì sallallahu ta'ala alaihi wasallam sáàtì mbọlásẹdẹ kéèyàn tiẹ̀ wá ro ṣe bí wọ́n sọ ebi Islam lànàbì mú wa ṣe bóun wa ṣe bóun aṣáájú ayé aṣáájú ọmọ ádámà láyé àti lálùkìyàmà gbogbo ohun tí a wá ń sọ nínú ẹ̀sìn bóun ló bóun ni súnà sí wá dífíkọ́tì fún ọmọ ọmọ ádámà báyìí láti fi wójú rí ọlọ́run tó bá jẹ́ pé ẹni tí ọlọ́run fi rán à ní ìtàn bó ṣe ṣe àbá sọ pé ìlú pàtó gbẹ fi dàrú báyìí tí ò wá létò kankan mọ́ báwo ló ṣe kú mọ́ báwo ló ṣe ṣèyàwó báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe dùá báwo ló ṣe ṣe sọ́lá báwo ló ṣe ṣe rọmọdán báwo ló ṣe ṣe tàràwíì báwo ló ṣe ṣe náfìlà báwo ló ṣe ṣọ̀ranyàn báwo ló ṣe ṣe hájù tí gbogbo ẹ fi wá yí padà tífẹ̀ẹ́nu wá ga tó gbọdọ̀ báwo ló ṣe ṣe dùá tá ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ilé ta ló wọ̀ nínú àwọn sàhábà tó yẹ pé wọ́n gbá dùá ò lọ́bẹ̀ ti sọ tó yẹ pé yá latif yá latif yá latif yá latif ní bá ń lọ ní dákẹ́ mọ́ ẹ sì gbọ́ mi kan pé irú ẹ̀ pé kò tọ́ ẹ tún sọ pé kí ló burú ń bẹ̀ ẹ lè béèrè lọ́wọ́ àwọn tó ń sọ pé ẹ máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n mẹ́rin ẹ̀ wá pé níbi táwọn mi ti ṣe ọ̀kan rú ẹ̀ ni tẹ́ bá gbọ́ táwọn sọ pé yá Allah yóò ṣàdúrà tẹ̀lé tẹ́ bá gbọ́ táwọn sọ pé yá Latif àbí yá Ghaffar yóò ṣàdúrà tẹ̀lé ó ti pe Ọlọ́run ó ṣàdúrà lókù rárá ẹ̀yin sàmọ̀ pé ni ẹ̀ sàmọ̀ pé ni one thousand ó dìgbà tó ń bá gbẹ́ lómi lọ ya latif ya latif lórí kíni kí lọ fẹ́ kọ́ náà bọ́ sí ó ti gbọ́ òun náà ní jẹ́ latif lóòótọ́ ya latif ya latif ya latif ya latif ya latif ya latif ya kódà òun bẹ nínú nǹkan tí àwọn olùmọ̀ sọ níbí wọ́n ní kéèyàn máa bẹ lọ́hùn lẹ́ni tí ò síríọ̀sì tó nǹkan ò máa ti ń ṣe mo wà bìkan jọ ní musa mọ̀ wọ́n báyìí wọ́n ní ẹja ṣe kinní kan ọgọ́rùn ọgọ́rùn kọ̀ọ̀kan wọn ò pé lẹ́nu bàtà kì í sọlá tó lè ṣá yìí náà àwọn tí wọn máa tẹ aṣọ ni o ó sì kú bí ìṣẹ́jú bíi mẹ́rin tí wọ́n sì kọ́ mọ̀ ẹ máa ní ẹja sí kinní kan lọ́gọ́rùn kọ̀ọ̀kan àti kìí ṣe bẹ̀rẹ̀ ní òtún parí àti wọ́n tún sọgọ́rùn mi wọ́n tún sọgọ́rùn mi tí ìmáàmù ò ní fún yín ní ìṣẹ́jú kan sí torí ìmáàmù ò lára wọn mo sọ̀rọ̀ wọn jò ní mo sáà ń wo àbájọ ẹ máa àti ẹ gbámú yẹn àwọn sì yípo báyìí ẹ̀mẹ̀ta níbi tí wọ́n ti dá lẹ́mẹ̀ta ọgọ́rùn kan parí nìyẹn subhanallah ẹ̀jẹ̀ àtúnṣe kìnnì kan ọgọ́rùn kan ọgọ́rùn kan wọ́n mọ̀ sí bí ọgọ́rùn mẹ́ta oríṣiríṣi nǹkan àbájọ bẹ́ẹ̀ náà ni wọ́n máa wọ́n tẹ̀sùdúrà wọ́n sí tẹ̀sùdúrà òní five hundred pieces wọ́n sì sí òní one thousand tó bá ní òun ti fa kìnnì kan ten thousand kílẹ̀ tó má ó ti wọ́ lẹ́ẹ̀mẹ̀wá nìyẹn bìkọ́líbí ń gọ́ọ̀fì líláhìn wọ́n ń fi ọlọ́run bá ṣe àwàdà púpọ̀ subhanallah wàlà hawla wàlà quwwata illa billah kò tọ́kọ́ ọmọ sọ pé ya aziz ya aziz ya aziz kó ọmọ pèdélẹ̀ dáadáa bọ́lọ̀ ti jẹ kò tọ́ láì wá san tó sí pé ọwá ń kùn kọjá tó yín ka lórí alukuran bí wọ́n ti kọ́ dídí alukuran bẹ́ẹ̀ rí láyé dẹ́kun ẹ̀yìn èèyàn ẹ̀yìn náà kúkú ń pè wọ́n pé akódà wọ́n bá wa sọ kuran wa níwọ̀ náà tọ́lọ́run ṣe súnà níbo wọ́n ti máa ń sọ Quran kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní problem lójú ayé ànábì wọ́n ní ṣòro sallallahu ta'ala alaihi wasallam olówó bẹnu wọn tálíkà wà ń bẹ ẹni tí ò ríyàwó fẹ́ tí wọ́n fún níyàwó torí torí pé kò rọrọ̀ tálíkà ní tálákùtà ó ń wọn wọn gbàdúrà kankan wọn ń bẹ láàyè wọn ni. wọ́n sọ fún àwọn ìyá wọn pé ẹ dákun ẹ má gbàgbé wa nínú àdúrà yín báwo ni practicals difficult tó báyìí nípa àlànà ẹ̀sìn Islam àfi bí ìgbà tí èèyàn ti gbọ́dọ̀ lọ́mọ láyé àfi bí ìgbà tí àdáparọ́ làwọn èèyàn dápa mọ́ gbogbo tá à ń pè ní alukur'an àbí sunna tànàbì sallallahu ta'ala alaihi wasallam ojú òpó kan ojú òpó tó ń sùnù tànàbì ló ń fi sílẹ̀ tó pé tá a bá dì mú ọ̀rọ̀ onídàrú tá a fi kó láyé kò sì ní dàrú kò ní dàrú máa wọ́n ló ń dógbè lọ́lẹ̀ kíá iná làwọn ọ̀tọ́ ọlọ́wọ́n bá dámọ̀ tí wọ́n fẹ́ kó exist wọ́n fẹ́ ṣèdodo lórí ilẹ̀ ayé máa ń da àdàlúdàpọ̀ wàdú láwùtá kífòrò náà kàmá káfàrú fàtàkùn náà sàwáà ayé tí náà ní sọ́ra kẹrin sọ́ra tó nìsà wọ́n fẹ́ kẹ́yìn náà ṣe kèfèrí kẹ́lẹ́ dìde bákan náà wájú ọlọ́run lẹ́yìn tọ́nà ọlọ́run àbínú sí àwọn ọ̀rẹ́ ẹ̀yin kẹ́ ju òdodo lẹ̀ ní tí wọ́n fẹ́ nu àyà yìí ti náà pe ọpọlọpọ inú ló fà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ma wá sí náà máa bẹ́ẹ̀ òun náà ti ma pé òun kàn ń sìn bí fi gbà nìyẹn o ó máa wá ka kúrò àyè máa kun ó sí péjì kan lé kan ńgbà tá a tẹ̀ bó wà ní tí ó bá jáde náà fi dà bákan náà òní kéèyàn mọ́ ní gbàgbọ́ síbẹ̀ lọ náà bá ní ẹ̀ ṣe dùá wọn ni a ti ṣe dùá èyí tí a wá ń ṣe kí ló ti jẹ́ à ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn nù ńgbà tẹ́ bá pè wọ́n ṣàkíyèsí ẹbọ wọ́n lè ní ẹ rí nǹkan mọ́lẹ̀ ẹ lọ fẹ́ sátẹ́gùn

àníkà tó tún ká ẹ̀dá kan rántí bẹ lọ́n lórí àlámọ̀rí báyìí wọn nìkan bá bẹ lọ ẹnìkan bá tún ní ẹ̀ka tó tún ká náà òun náà tún ní ẹni tó fẹ́ sọ sọ̀rọ̀ yẹn ẹsọ tẹ́ fẹ́ sọ wọn ní gbogbo yín ẹtẹ́yìn ọwọ́ yín ṣe pé ràmù ti bẹ̀rẹ̀ èyí tá a fẹ́ kà yìí ẹ kà sẹ́yìn ọwọ́ ẹ wà fi lulẹ̀ pípípí rọ́bìṣì lélẹ́yìí báwọn èèyàn ṣe yọ sẹ́nu kọ́dà ẹnìkan kan ò dógún kankan àfàwọn tó dàbí irú ẹni tó sọ bẹ́ẹ̀ lọ́ba di pé sọ́tánìsì ara ń tà wínú ta ní kájọ ṣọ̀kan ta lórí ìbàjẹ́ bàbá ń pariwo ìṣọ̀kan ìṣọ̀kan lórí tọ́lọ́run là ń wí àwọn èèyàn gbọ́ kínní yé dáadáa o tó bá ti di pé èèyàn ṣe tọ́lọ́run bá má oníkálukú ó ni o ìṣọ̀kan lórí tọ́lọ́run nítorí ẹ̀ lànà bí pèpè sí sallallahu ta'ala sọ ayé àkàlẹ̀ fún pé ẹ̀ lọ́ka ìparí ẹ̀ lọ́ka ayàmù gbogbo sora gan ni ẹ̀ka kì ṣe tó gùn làkún dínú kún ìtẹ̀yìn mú lẹ́sìn tí ọlọ́run rán mi ẹgbà mú wàlíyà dín nítorí pé lẹ́sìn fẹ́mi ọmọbẹ lọ́dọ̀ tèmi kò sí pẹ̀lú tí. síbáwá náà ló sọ̀kalẹ̀ fún ti láyé jẹ́ tiwa mọ́ náà sọ dùá nìyẹn o àti dùá àtàdùá ẹlẹ́bọ sọ fún ara táwọn kà fún nìyẹn lẹ́yìn wá gbà náà òun ni pé kí ló fà táyé máa ń pàkíyèsí ibi tí aburú bá wà wípé eléyìí aburú ni o kí ló fà táyé máa ń pera wa sákèésí tí àwọn ń sọ wípé ẹ fà àwọn èèyàn lẹ̀ ẹ fà àwọn èèyàn lẹ̀ jàre nítẹ́ni kọ̀ọ̀kan bá ṣe yóò bá lọ́dọ̀ ọlọ́run tẹ́bá wa rẹ́ni tí ń pàkíyèsí sí pé nǹkan báyìí ò dáa ẹ̀ ń sọ pé ah bí àwọn alátakò sáwọn olóṣèlú ò mọ̀ pé àwọn alátakò nísìn ẹgbẹ́ alátakò atako tí ń bẹ láàrin àwọn kìrìsìtẹ́nì ó kọjá àtàrin àwọn mùsùlùmí nípa pé báwo ló ṣe yẹ káwọn ṣe lọ́hùn láàrin àwọn atẹ́jàfà nínú wọn kọ̀ọ̀kan mọ̀ ń wúyẹ o tẹ́ máa ń ṣe wáàsí lórí rédíò kódà máa máa sì máa káànú omi pé Allahu Akbar kílẹ̀ ó sì sọ kalimatu shahada ìpẹ́tọ̀ òun di mùsùlùmí ẹ wo ẹ wo ẹ wo ìsìnkú ìsìnkú bó ṣe wọ́ọ̀sì tó láàrin àwọn tán pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n mọ ìsìnkú mọ́ tó jẹ́ pé ìsòkú ló kù ẹ wo báwọn pásítọ̀ mi ṣe gbógun tì láàrin ara wọn náà ẹ fi yẹn ṣàpèjúwe pé ẹ̀yin tẹ́ pé ayé kìrìsẹ́nì ẹ mọ̀ ti ya ọ̀tọ̀ ọlọ́run púpọ̀ ẹ̀ mọ̀ ti yá ìka ẹ nà gbẹ́lẹ́ pásítọ̀ lórí rédíò program even public lecture ipe ẹ mú ẹ̀rí wá ibi tí wọ́n ti ní kẹ́ kí ó jẹ́ pé ẹ̀yin ṣayẹyẹ ni wọ́n ní amẹ́ kẹ́ ọmọ ńlẹ́ mọ́ yín lọ́wọ́ òkú di òkú aláǹtakùn tó yẹ pé tí ẹ bá ti bá ẹlẹ́gbẹ̀ẹ́ títì ẹ kàn fẹsẹ̀ gbádànù ni òkú míì tómi bá ti ń sun lára ẹ̀ nígbà tó kú fífì tí wọ́n fi pó sí ẹ̀ lọ kí tí wọ́n fi lò sí báyìí ibẹ̀ ni gbogbo ìdọ̀tí ara ń jáde sí níbi tí wọ́n ti ń mi lógbòlògbò àwọn wà da sọ wọn láwọn ṣayẹyẹ àwọn àfa àwọn kámátì sọ pé ẹni tó ti ń ṣe wá sí Islam wọ́n wá ń lòdì sí ní gbogbo ọ̀nà wọ́n wá fi fóònù nọ́mbà alẹ̀ àtàdírẹ́sì pé ìwọ náà tí wọ́n bá yẹ pé pásítọ̀ ni wọ́n bá dán ọ lójú sọ fún mi pé n tí mo sọ right sílẹ̀ yìí sá látakò tó pé ńgbà tá a fa onísúnà tí bá ń pèpè síbi òdodo tó sọ pé ọlọ́run wí ànábì wí sallallahu ta'ala sallam nínú islam làwọn kan máa sọ pé àwọn alátakò ni wọ́n àwọn wọn láwọn bàbá àwọn ò mọ kéwú láwọn bàbá àwọn ò gbàgbọ́ yẹ̀sìn àwọn ẹlẹ́sìn tuntun oríṣiríṣi àwọn èèyàn ń wínú ìsìlámù náà lónìí gbogbo àlámọ̀rí gbèsè ayé tó kù kò tuntun lójú yín ó rẹwà sí ni ìsìlámù lọ́wọ́ adébáyé ló jẹ́ tuntun ọmọ gbọ́dọ̀ gbọ́dọ̀ ìsìlámù yẹn ó ti dáràn ọ̀hún àríwọ̀n àtòbí ẹ̀ ti dàrú nìyẹn sáyé tó ti fẹ́ dópin náà ìyẹn náà jẹ́ nǹkan tó yẹ bi ọlọ́run nǹkan méje tó tọ́ èèyàn ti fi rinlẹ̀ fọ́lọ̀ àkọ́kọ́ ìtẹríba ó yẹ kó jẹ́ ròyìn mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ó nígbàgbọ́ pé mo ní bùkátà sọ́lọ̀ kò sọ pé òun tó tán ara àtẹríba ni ẹlẹ́ẹ̀kẹta ọkàn ẹ̀rọ ẹ ti máa sọ pé ọlọ́run dákun tó bá sẹ́yìn náà yóò bẹ̀yàn ẹtí bá lè sọ pé ọlọ́run jọ tó bá sẹ́yìn yóò bẹ̀yàn tí òfin ní ìrìbí lọ́lọ́run tàrí yẹn náà ọkùnrin ọ̀rọ̀ kò di mẹ́ta bákan náà rọgbà ó túmọ̀ sí pé ẹnìyẹn mọ̀ pé oore kù lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì tí òjò bẹ̀lọ́ ni pé ó rò pé kí ló tún kù kí ló tún wá kí ló tún wá tó wọn adam ara ọmọ lórí àdúrà kò mọ̀ pé lọ́dọ̀ ọlọ́run ẹni tí bá ń bẹ lọ́mọ̀ pé kù lọ́dọ̀ ọlọ́run sì pọ̀ ó sì mọ̀ pé títí ní aljabaru alqahar ọmọ pọ̀ ńlẹ ọmọ ọ̀lẹ́ máa bẹ alágbára ni ẹlẹ́ẹ̀kẹfà alhajatu ilallah ọmọ pọ̀ ní bùkátà sọlọ́n ipò ọlọ́run bá ní òbúdó ní bùkátà rẹ̀ ẹ rí àwọn kankan bẹ látara kí wọ́n máa bẹ lọ́wọ́ àkọ́kọ́ alikiburu mọ́tòmọ́tò ẹ̀yin ń sọ pé ó sì ní ìrẹ̀wẹ̀sì ń bẹ fún ọmọlúwàbí irọ́ ìsọmọlúwàbí lóògùn àtìkì ti bẹ ọlọ́run kì í sọmọláàbí onígbèraga ni bákan náà kọ́síwátò kọ́lì ọkàn líle ń bẹ fún ẹlẹ́ẹ̀kẹta àlẹ́ ìrọ́dù ànilá ìgbóríkò ń bẹ ẹ̀sìn ọlọ́run bá ó ń bẹ fún ẹlẹ́ẹ̀kẹrin àìfàìmọ̀ à ń bẹ lọ́hùn bá fa ọ gẹ́gẹ́ bí gbọ́dọ̀ àfa ọ kó mọ́jọ mọ̀ náà nígbẹ̀yìn ọ̀rọ̀ torípé ọlọ́run sọ pé wàkọ́lá rọ́bùkún dùnrún ní rọ́bùkún dùnrún ní asẹ́jìbìlàkùn ọlọ́run bá ń sọ pé ẹbẹ̀ mi máa da yín lóhùn iná lẹ́dí ní astakbirun àwọn tí wọ́n ṣe gírímákà á ní ìbàdàtì bí máa nà dùn áyí ìbàdà tí bẹ̀yẹ̀ tafsir rẹ̀ ní dùn áyí àwọn tí ò máa bẹ̀ mí kì sàn tí ò máa sìn mí nítorí pé bẹ́ẹ̀ innal ladina yastakbiruna an ibadati àwọn tí wọn kì í bẹ̀ mí tẹ́rí látara gírímọ́ káyì wọn báwọn tó tán sayadkhuluna jahannama dakhiri àlùjànnà ni wọ́n wọ̀ lọ yẹn àyùn jahannama ni wọ́n wọ̀ lọ yẹn torí pé wọ́n yẹ bẹ́ẹ̀ lọ́hùn ẹ jẹ́ káwa jẹ́ nìkan tó máa bẹ ọlọ́run bá wa dáadáa bákan náà lẹ àdúrà yìí máa ń jẹ́ sábàbí àlìjánà kọ́ńsọ̀ ọlọ́mọ àlìjánà wà á kọ́ bàlà báwọn ọ̀rọ̀ àbá ní ẹ̀tẹ̀sà àlùm lọ́jọ́ ní àlùjànnà àwọn ọmọ àwọn àjọ náà bí wọn ọmọ bí wọn léèrè pé mú wọn kó bóò láyé sí rí táìmù tí ẹ̀yìn rántí ń gbà táwọn àlọ́gbọ̀n sọ àgbogbo ẹ̀mú rántí kọ ẹ̀ gbàgbé kankan àwọn àjọ náà mọ̀ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ kọ́ló iná kùnà kọ́bùlù fi àárẹ̀ náà mùsùlùkì ń dá ìgbà yẹn ẹ̀rù ń bà wá gan o tàpá náà bẹ̀ lọ́n pé kọ́lọ́n járí sẹ́ẹ̀rí sí kálẹ̀ wà lùjẹ́ náà alhamdulillah kó ti wá ṣẹlẹ̀ báyìí wọ́n máa sọ pé ìgbà yẹn ẹ̀gbọ́n ni kúnná iná kúnná kọ́bílù nígbà yẹn fi àhìlínà tá à ń bẹ láàrin àwọn èèyàn wa tá a jọ ń gbáyé mọ́ṣífìkì àìrú ń bá wa náà gan àmọ́ àǹfààní yóò tó sí wa à lọ́rùn rẹ̀ ni. famanna Allahu alayna kótó wa di sànú wa wá wá tí ò sí wa lọ́mọ náà. inna kunna min qabilu nad'uhu torí pé à ń bẹ tẹ́lẹ̀ náà kó má sọ wá nigba nígbà náà innahu huwal rahim olóore púpọ̀ lọ́lọ́run àsàkẹ́ olóore tí sì máa ń sa ẹni tó bá fe kẹ́ ni ní sọ́lá tó tóòrò ayé ni pé àwọn eyan gba wípé àwọn náà ti ń bẹ ọlọ́ọ̀ba pẹ̀lú pé ìpayà ń náà gẹ́gẹ́ bí pàyà ṣe ń bẹ fún wa lónìí náà tá à ń bẹ lọ́mọ pẹ́lú kọ́lọ́njá lè tán lórí dáadáa kọ́lọ́njá lè sẹ́kù sórí dáadáa ká lè tán lórí dáadáa náà ẹ wá jẹ́ alékún níbẹ̀ lọ́hùn fún orílẹ̀-èdè wa ìbá ṣe ń bẹ lọ́hùn fún ọ̀rọ̀ ara wa à ń bẹ lọ́hùn fún ara wa láàyè wa náà ìjà máa bẹ lọ́hùn fún orílẹ̀-èdè wa yìí nínú ẹ̀sìn ló wà ẹni tá a mọ̀ ẹni tá a mọ̀ ká bẹ Ọlọ́run ọba fún un bẹ́ẹ̀ bá mọ̀yàn rí gan tí mo sì ẹwọ́ àwọn èèyàn tí máa dúró ní express accident bá ṣẹlẹ̀ nígbà míì tá a bá rí pàwọn èèyàn ti dúró èèyàn sì ti pọ̀ tó dúró èyí fa kẹ́lòmíì máa lọ kì í ṣe pọ́pọ̀lọpọ̀ ẹni tí ń lọ náà láàánú ṣùgbọ́n wọ́n rí i pé alihamudulilayi àwọn tó dúró iná pẹ̀lú ògbó náà wọ́n sọ problem tó ń ti pé àwọn òṣìṣẹ́ ìjọba tó ń bẹ tí wọ́n máa ń dúró orú ẹ̀ gbàtà wá ń sìn yẹn kí ló fà á tà ní gbẹlọ́hùn náà nígbà tí mùsíbà kárí kábẹ̀ lọ́wọ́n báyìí pé Allahumma wálé òmúrọ̀ náà fi ọ̀rọ̀ náà wà láti wálé òmúrọ̀ náà ṣe ọ̀rọ̀ náà ọlọ́run fàwọn ẹni eré sáṣáájú wa lórí wa sọ lórí wa má fàwọn ẹni ibi sọ lórí lé wa lórí ṣùgbọ́n tiwa náà tá a ṣe ìgbésẹ̀ tá a gbé láti kọ́kọ́ sàlẹ̀ síwájú yẹn báráàlú bá ṣe rí lọ́rùn sí máa ń yan lórí wọn táà náà bá ti tán láti tọ́ lọ́rùn ọlọ́run mẹ́ni eré wa ẹnìkan kan ò dépò yẹn pẹ̀lú mímọ̀ ṣe rẹ ẹni tí ń bọ̀ lọ́la ò lè fagbára débẹ̀ àbí mímọ̀ ṣe àbọ́gbọ́n ẹni tó lọ́n bá yàn síbẹ̀ ni ó débẹ̀ ẹni tí ó wà níbẹ̀ ló wà níbẹ̀ lásìkò yìí kì í ṣe mímọ̀ ṣe ẹ̀ tó bá lọ́hùn ò fẹ́ kúrò tí ó sì kú ò wà láì kì í sọgbọ́n àtàgbára ẹ̀ mo fi ọlọ́run bá búra tí ò bá kúrò ọlọ́run sì tó sì ń bá a lọ náà bí wọ́n ṣe ń bá a lọ bí wọ́n ṣe ń bá a lọ yìí a pé ìyá tó kù tọ́mọ nàìjíríà ọjà ìmùsùlùmí àbẹ̀ náà bẹ́ẹ̀ tí ó bá sì jẹ́ pé abẹ ọlọ́run ọba kò sí ọ̀nà kan ẹbẹ́ ráwọn èèyàn tí wọn ò tí ì ṣe tán tọ́lọ̀ ní ó ti tó ṣé bójú wa iná ló ṣe jàmá sáwọn tó wà sáwọn yẹn náà ṣe tán gbà yẹn ni sábàṣà ti ṣe tán ni ṣé yàrá àti sọ pé ó ti sùn ni ẹbẹ́ ráwọn tọ́lọ̀ ń taminéètì wọn kí ló ń tà bẹ̀rù ọlọ́wọ́n bá rí káwọn bẹ̀rù àti sin ọlọ́wọ́n bá ká bí wá pé ọlọ́wọ́n bá pé ọlọ́run dákun tá a bá ti ṣe tán pẹ̀lú ọlọ́run ọlọ́run ṣe tán pẹ̀lú wa àbí ọlọ́run bá sọ̀rọ̀ ọ̀tà ara kọ́lọ́n kọjá gbígbé sẹ́yà àlàáfíà bẹ́ẹ̀ yẹn wọ́n bá pẹ́ láyé àbẹ́yẹn ó lo ìsẹ̀mí tíntín tí ò tó nǹkan ó dáa kéèyàn fa àlàáfíà lọ ayé wọ́n láyé ó dáa kéèyàn fa àlàáfíà lọ ayé. àwọn kan àwa ní ìsìn à ń tẹ̀ rántí pé aburú ṣẹlẹ̀ dáadáa ṣẹlẹ̀ ẹlòmíín bẹ láyé bíi wa náà tí ò rántí kankan méjèèjì kó mọ̀ nígbà tó bá jí sáyé parẹ̀ kan sọ pé ah, kódà láti last month sílẹ̀ ti jẹun mọ́ ó tó sùn kẹta ọlọ́run mú yí padà kò sì ṣe gbé lọ sàárè àwọn táwọn rántí pé aburú lè tún lélẹ́yìí o dáadáa tún lélẹ́yìí o ká tún máa káwọn lu àǹfààní yẹn láti máa fi bẹ ọlọ́run ọba allahumma aiza islam wa muslimin allahumma aiza islam wa muslimin allahumma aiza islam wa muslimin wa adilla shirka wa mushrikin ودمر أعداءنا عداك أعداء الدين اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ربنا ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا يا رب العالمين يا عزيز يا لطيف إنك لكل قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يذكركم ولذكر الله تعالى أكبر